إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد أربف الله بعدك ولا ọba tó yẹ pé gbogbo ọpẹ́ ti ẹ̀ ní a ń tọrọ iṣẹ́ ọlọ́run bá lékè ọlá kò níbi aburú ẹ̀mí wa àti aburú iṣẹ́ wa a sì ń tọrọ bá dẹ́dà kó bá ṣe kí àti ìgẹ̀ fún aṣíwájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ náà kọ́lọ́run bá lékè ọlá kó má fi mọ́ lórí aṣíwájú ẹ̀dá nìkan kọ́lọ́run bá lékè ọlá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé òjíṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam àti gbé tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó ríṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam lákalẹ̀ tí di ọjọ́ kẹyìn kọlọmbà alékẹ́ ọlọ́kọ́kà èmì àti ẹ̀yìn kún ara wọn kọlẹ̀ nàbí yí sallallahu alaihi wasallam hadithi tamim adarri وهذا الحديث أخرجه الإمام مسلم قال عليه أفضل الصلاة والتسليم الدين الدين النصيحة وقال هذا ثلاث مرات الدين النصيحة الدين النصيحة الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم إنه حديث إكونا àwọn sàábí الله محمد صلى الله عليه وسلم tí a ń pè ní tí imam muslim gbé jáde inú tíra wọn wọn ni pòdíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam bá wọn sọ̀rọ̀ ń jọkùn wọn sọ fún wọn yí pé àdínú annasiha ẹ̀sìn wà yìí nasiha ni olójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí ní ẹ̀mẹ́ta pé ẹ̀sìn islam nasiha ni ẹ̀sìn islam nasiha ni ìgbà tó sọ báyìí tán àwọn nasiha fún òdíṣẹ́ ńlá mọ́má sọ̀sán fún ọlẹ́sì onínà sí hàtúlélà wọ́lì kìtàbì ìmá ṣe nà sí ha ẹ̀sìn musulmi a mọ́ lórí kó ṣe nà sí àfọba dẹ́dà nà sí àfún tíra ọba dẹ́dà nà sí àfújíṣẹ́ ńlá mọ́má sallallahu alaihi wasallam nà sí àwọn èèyàn lásán tí wọ́n ń ṣe olórí nínú èdè yorùbá èyí tó súnmọ́jú tá túnà sí àsí òní kíyàn fúnni lámọ̀ràn kíyàn advice ṣùgbọ́n ní èdè lárúbáwá ìpele nàṣíhà òní alkholus kí nǹkan mọ́ kanga kó má ní àbàwọ́n àwọn fásàlà yìí òní annasíhàtú ya iná yàtọ̀ kọlbi lilmansuhulahu ká iná mẹ́nkan in ta ń pè ní nàṣíhà so a lè má tú sí èdè yorùbá pé tó ká ṣe ka fúnni ní ìmọ̀ràn torí pé ní èdè lárúbáwá ń tán pé ní sí ha ó kẹnu ó fẹ̀ jù bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ bó ṣe wá nù hadith yẹn báwo lè yóò ṣe fọ́nà ọba àlékè ọlá báwo lè yóò ṣe fún ní àmọ̀ràn àwọn afọ́ aṣálẹ̀ pé ẹ̀nẹ̀sí hàtù ìrìnlẹ̀ yẹtù kọ́lbìlì mọ̀sọ́ọ̀mù láhù ká ìnà mọ̀nkàn ó ní pé kí ọkàn èèyàn kó so mẹ́ta fẹ́ ṣe nà sí fún ìsomọ́ tó yẹ pé ó mọ́ kanga tí ò ní àbàwọ́n tábà wá ń sọ yí pòdíṣẹ́ ńlá ní ká kí nẹ̀ sí ha wà láàrin wa àti ọba dẹ́ẹ̀dà ìtumọ̀ ìbáwọn afáà ṣe ṣàlàyé ní pé síhàtò ìtẹ̀kọ́d fi wà dẹ̀ níyẹ ti yìí kíyàn mójútó ìlàlàáfíà dìsọ́kàn tíyàn ní pẹ̀lú ọba dẹ́ẹ̀dà ṣùgbàtán ni mi sọ àti ọba tó dáwa in tó gbà lérò ní pé àǹtàṣíhá àkìdátúná fi wàhàdà ní ẹ̀tìlá eléyìí ní abala àkọ́kọ́ ipé ìjọsìn àtàdìsọ́kàn wa pẹ̀lú ọba dẹ́dà kò ní ní àbàwọn kankan rárá ọlọ́ọba níkẹ́ọlá a gbàgbóye bó ti rí bó ti ròyìn rẹ̀ bó ti ń jẹ́ nínú ọ̀kan ṣoṣo ẹ̀ eléyìí mọ̀ ti gbogbo tó bá jẹ́ ẹbọ ìbò ìṣekè ìfisọ́nà ọba lékeọlá yóò mọ̀ mú kò lọ́nà fún wa abalẹ́lẹ̀ kejì ìkìláàsù ní yá fi ìbàjáti tàbí sọ́kẹ́ èèyàn pẹ̀lú ọlọ́run ọba lékeọlá tó bá yẹ kóró tó fẹsẹ̀ rinlẹ̀ in tí ó tẹ̀lé lábala pé èèyàn nínà sí àpẹẹrẹ ọlọ́run ọba lékeọlá ni pé gbogbo ìjọsìn téèyàn ó bá ṣe èèyàn ò ní nítẹlòmíì nú èèyàn ò ní nítẹlòmíì lọ́kàn àfijọsìn ọba dẹ́dà èèyàn ò ní fẹ́ kírun kó wá wo pé imam muhammed kó wá dùn sí tó fẹ́ kà èèyàn onífẹ́ ṣèjọsìn bí èèyàn fẹ́ èèyàn fẹ́ kówó lẹ̀ kó wá fi ṣe sọ́dákọ̀ kó wá wo pé tó kán bá lè parí pé tó àwa náà lówó ẹjẹ́ apolongo ẹ̀ káwọn èèyàn mọ̀ gbogbo ògbà tí èèyàn bá ṣe eléyìí tó wà lára tí wọ́n bá ṣẹ́ jẹ́ bó ti yẹ pé tó kò sọ̀yàn dẹ́lẹ́bọ ṣùgbọ́n ìtànà bíi pé oní ṣírkùl asgar ẹ̀bọ kékeré kí wọ́n ṣe ṣe á rí mi ṣe á gbọ́ mi níbi ìjọsìn lẹ́yìn ìgbà tí àdìsọ́kè èèyàn pẹ̀lú ọlọ́run bá ní kí lábáyé kúrò tán in tó tẹ̀lé lábalẹ̀ lẹ́ẹ̀kejì ni pé gbogbo òjọsìn wa a gbọ́dọ̀ fi sun ẹlòmíì nínú ọkàn wa àfọ̀bàdẹ́ẹ̀dà lábẹ́ àdìsọ́kàn a máa ń ráwọn èyí tó ẹgbẹ́ tó ìgbà míì kì í ṣe gbogbo ẹ̀ láàmọ̀ níbi pàápàá ọlọ́run bá ṣùgbọ́n tá a jẹ́ kórìn lọ́kàn wa ni pé gbogbo ògbà tíròyìn bá ti ń dé bá wa tó jẹ́ ìròyìn tó fẹsẹ̀ rinlẹ̀ ìpọ́nlọ́wọ́n bá àlékè ọlá a gbọ́dọ̀ di nǹkan báyìí sọ́kàn nípa ẹ̀ á ṣe tá àdìgbà pé tó bọ́ ti sọ ìbẹ́ẹ̀ náà lórí. ẹlẹ́ẹ̀kejì òdíṣẹ́ ńlá mọ́sán sáré pé wọlé kìtàbì á nínà sí ha sí tíra ọlọ́wọ́n bá àlékè ọlá tíra ọlọ́wọ́n bá àlékè ọlá yìí èyí tó gbẹ̀yìn ibẹ̀ tọ́wọ́ àwọn tí máa ń yí nǹkan padà tí ó bà látìgbà tó díṣẹ́ ńlá mọ́sán sáré ti bẹ̀rẹ̀ sí ní ìka fáwọn èèyàn òní kùrán wọ̀nàsíyàtò ilẹ̀ kìtàbí láàrin ìmánu bí i wọ̀lẹ̀ amẹ́lú bí máa fi yìí ìtàn pè ní kíyàn ní nàsíyà bí kíyàn ṣe nàsíyà sí tíra ọlọ́run bá lékiọlá òun ni pé kíyàn gba gbogbo tó wà ń bẹ̀ kíyàn gba gbọ́ kíyàn sì fi tó wà ń bẹ̀ kíyàn fi ṣiṣẹ́ a máa súnmọ́ nígbà míì tó pé ìgbà tá a máa ń rántí pé yóò ka quran òun nígbà tá a bá níṣòro tí wọ́n fún wa níṣẹ́ kan tá a sà ṣùgbọ́n ẹlòmíì nísìnyí yàsí wọn ó ti ha sórí torí wọ́n ní tó yàsín kò sí tẹ́ bá sàá fún tí ò ní jẹ́ gbogbo mùbínú kọ̀ọ̀kan ti láwọn nǹkan tó kà bá ti dé mùbín alákọ̀ọ́kọ́ mùbínú méje sóló sí wa nù yàsín ìntẹ́lómi rò pé kùránù wà fún nìyẹn rárá ìntẹ́ kùránù wà fún nípìnlẹ̀ òní kó tọ́ wa níka pé bá ti sin ọlọ́run bá lékeọlá tá a fi rálù jẹ́ wò òun ní kọ́lọ́run bá lékeọlá kó ṣe rọrùn fún wa a máa ka kùránù lóòótọ́ láti fi ṣàtẹ̀gùn lára ṣe olóore ni torí pé gbogbo ṣe olóore tí wọ́n bá ti síwájú èyàn ṣe sọ́dákọ ni èyàn kírun náfílà ni èyàn ka quran ni gbogbo ẹ̀dá lè fi ṣàtẹ̀gbọ́ lọ́wọ́n bá níkíọ́lá wọ́lá ṣe olóore tí mo ṣe ìgbàdúrà mi lóde ìwọ̀n bàtà bá ti fa àwọn nǹkan míì kún bí gàrí tíra bí áńtì mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìyẹn lè ti síwájú ọlọ́run bá àlékí wá ní pé wọ̀pútẹ́rù eré ìlú ìlà so quran ní pínlẹ̀ kí bí ká kàkà lérè fẹ́ nìkan ká nígbàgbọ́ nú ẹ̀ ká sì wá ká fi tó ń bẹ́ nú ẹ̀ ká fi ṣiṣẹ́ quran ló kọ kíyàn ṣe jìnnà quran ló kọ kíyàn mọtí quran ló pàṣẹ ká kírun quran ló pàṣẹ ká máa rìn ní gbéraga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nàṣíhà wa láàrin wa àtòjíṣẹ́ ńlá mọ́ ó ń bẹ láyé àwọn tó wà láyé tí wọ́n bá wà láyé gbà náà bó ti ń jọ̀ràn lórí wọn lọ́jọ́ náà lọ́hùn náà ló ń jọ̀ràn lórí tiwa lẹ́yìn gbà tánà bèsè láyé mọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú òjíṣẹ́ ńlá mọ́mọ́ sàlám tánà bèsè sàlám pé nínà pé àkọ́kọ́ ní pé gbogbo táwọn ibi bá pa láṣẹ kí yẹn ṣe dáàtì tẹ̀lé ó dà pé n tí kútùbà ọ̀sẹ̀ tó kọjá lọ tó fẹ̀ dálé lórí ni ìyẹn pé táwọn ibi bá pa láṣẹ kí yẹn tẹ̀lé ọ̀ràn yẹn ni n tó bá kọ̀ fún wa kí yẹn jìnnà sí ọ̀ràn yẹn ni wòtẹ́sídì kùhù fíìmà àkùbàrọ̀ asibọ̀rọ̀ gbà kájúpájú sẹ́lẹ̀ fún tó di sẹ́lá mọ́sàsán bá ṣàlẹ̀ fún wa pé nínú àwùjọ yorùbá àbí àwùjọ adúláwọ̀ tó yẹ pé koran sì takò mubasharatan o ní pé kéèyàn gbà ẹgbẹ́ tó béèyàn kan bá kú tán a máa padà wá sílé ayé pé ta bá kú tán àwọn kan wà tá n pẹ́lẹ́ akudaya tó bá kú lẹ́kọ̀ọ́ a lè rí ní kánù àdìsọ́kàn yìí koran takò nínú sọ́lọ́tún mọ́mìnú ọlọ́run bá ní ayọ̀ mi yorùbá gàgá kan wà láàrin ikú àti kí ẹ máa bẹ láyé kò sẹ́ni kankan tó lè fo gàgá yìí kó fò ó sọdá tí tó fi dẹ́gbẹ̀rẹ̀ alìkìyàmà sókè ẹ̀ ń gbà a máa wálé lọ́jọ́ keje òkú a máa wálé ní ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ gbogbo àwọn àdìsọ́kàn yìí ó tanko tánà bí sàlásàlám tó ṣàlàyé fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọ̀nà ọyàn ni ká ṣe nà sí àfáwọn tó jó lórí òdíṣẹ́ ńlá mọ́sàsílám wá ṣàlàyé pé ṣe nà sí àfọ́ lórí torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí máa ń so lórí nù àwọn tó bá fi ṣòdí ni kó dárí lára àwọn tó jáfa tí ó mọ̀ sọ pé tó nǹkan tẹ́ ṣe náà ẹ má wulẹ̀ wẹ̀yìn ẹ má bìkítà ẹ má ràn wọ́n ṣẹ́ eléyìí àwọn àfá tí wọ́n súnmọ́ àwọn olórí tí wọ́n sọ́lé fún wọn àwọn ọlọ́wọ́n bá àlékẹ́ ròyìn pé ìntọ́lọ́wọ́n bá àlékẹ́ fi rán wọn Qur'an ọlọ́run bá àlékí ọlá súnà ní bísọ̀ sọ́lá tó yẹ kí wọ́n ṣàlàyé fún pé tẹ́ ń ṣe iye wọ ni pé wọ́n ta á fèrè ìtìlẹ̀ ayé tó bá dé alkiyama ọlọ́run bá àlékí ọlọ́ bí islam pẹ́gbẹ́tò àbọ́ta a ma polongo àlébù olórí káàkiri àbí a ma gbèrò láti dìtẹ̀gbàjọba tó lórí wà torí pọ́pọ̀lọpọ̀ ọgbà in ti máa ń ṣẹlẹ̀ lábẹ́ eléyìí a máa burú ju aburú olórí yẹn gan lọ nípìnlẹ̀ wọ́n ń kó lórí kan ní ajáàdù yusuf atakọ̀fù lẹ́yìn ìgbà tán lùsọ̀ sálàm papòdà tán níbi tí ajáàdù yusuf atakọ̀fù burú dé ìkànnù àwọn ẹni eré ọmọ abúlé abdulaziz máa ń sọ wípé tí gbogbo àwọn tó wà nílé ayé tí wọ́n bá kó àwọn olórí wọn wá àwọn olórí gbogbo èèyàn dá olórí yín jọ àwọn olórí yìí tó burú jù ẹ kó wọn jọ káwá wọ ẹni tó burú jù nínú olórí wọn pé awa èèyàn kan lámúlẹ̀ alhajjaj yusuf atakọ̀ wọn gbogbo aburú àwọn olórí yẹn kò lè tó ní ti hajjaj yusuf tó ṣe láburú pẹ̀lú bẹ́ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní fi àjà àwọn èèyàn tó ń pa àwọn èèyàn àwọn ibi àjájì tẹ́rí yẹn ìyá ọlọ́run bá lékè tó fẹ́ fi dásẹ̀ rí àfún yìí nítorí ẹ̀ṣẹ̀ yìí tó pọ̀ ọlọ́run bá já sọ́nù quran onímọ̀kàdáríkà ni wọ́n lè zọ̀lì mí náà bá ọdún bá ọdún gẹ́ẹ̀bẹ̀ láàfífà wọn tí ò ní láàánú àwọn èèyàn á fi wọn ṣolórí fáwọn èèyàn táwọn náà bá ti jẹ́ lẹ́ṣẹ̀ tó káṣe nà sí àfáwọn olórí kéèyàn so òdodo ọ̀rọ̀ níbi tí wọ́n bá ti wà eléyìí gangan la fẹ́ kì í ṣe pé kéèyàn déwájú olórí kó wa máa sọ pé tó kódà ọlọ́run bá lékè aládárúkọ inú quran a máa ráwọn àfáà tó máa ń sọ eléyìí nígbà tí former governor eh, fàṣọlá wà ní power aráàfà tó wọn wájú fàṣọlá sọ pé kódà eh, gómìnà wa ọlọ́run dárúkọ inú quran tó ibi ló dárúkọ ẹ̀ wọ́n gbé wà fasọ́là bí fasọ́là yẹn fasọ́là tọ́lọ́mbà ní kí á dárúkọ ni so àkọ́kọ́ ni pé eléyìí ọ̀rọ̀ burúkú ni gbogbo láwùjọ ẹ̀mọ́ gbé kí ló wá lé ń bẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó lè gbé òkú òun ẹ̀sìn ni ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé elite tí wọ́n bá gbá wọn sọkúsọ bẹ́ẹ̀ yẹn islam máa jẹ́ tó yẹpẹrẹ lójú wọn ni tó pẹ́pẹ́ tó gbogbo ohun tí èèyàn fẹ́ gbólórí sọ nígbà tó wà ń bẹ̀ níbi ká sọ gbórúkọ ẹ̀ nù quran láti lè gba fáyà ten thousand àbí twenty thousand tí wọ́n fẹ́ fún kì í ṣe pé yóò yẹpẹrẹ àfáà yẹn nìkan yóò yẹpẹrẹ ẹ̀sìn lọ tó gbé dání ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ in tí wọ́n máa ń ka àfáà sí ni pé ká kó tẹ̀ jẹ́ wa when you tell a scholar jump he is not supposed to ask why he is supposed to ask how high nígbà tó yẹ pé tó ọ̀rọ̀ tọ́lọ́ọ̀bà lékè ọlá gbé fún wa tó bàbàrà pé tẹ́ ẹ bá ti dúró tì í tẹ́ ẹ gbé dání ọlọ́ọ̀bà lékè ọlá yóò gbẹ iná dání àwọn sọ pé tó a fi gba òun ní àwùjọ aka náà tẹ́ná kan aná wọn sókè aka kan aka wọn bá kó ẹlẹ́ẹ̀kẹta gbóntọ́ wa jáde so lékè ṣàánú wa. èyí ó sọ ọ̀rọ̀ òdodo fó lórí tí ẹ bá wà pẹ̀lú ẹ̀ abádẹ́ta àní àní máa sọ pé káwọn èèyàn kí wọ́n takò ó kí wọ́n gbógun tí kí wọ́n dìtẹ̀ tí ṣùgbọ́n ta bá wà níwájú olórí èyí tó ọ̀rọ̀ lásọ fún òdíṣẹ́ ńlá mọ́ sọ́sọ́ pé afdol jihad èyí tó fi ń dáa jù nínú jihad kẹ́lẹ́mọ́tò hakin inda sultan jair oníkà sòdodo ọ̀rọ̀ fún lórí tá a pé ọba jẹ́ nípa ni ọba tí ó pa ni tí ò tẹ̀ níbojú wẹ́yìn òun ni pé afdol jihad kẹlmọtò hakina sultan jair kódà ẹlòmíì ló tún wá wọ́ọ̀sì ní ẹni tó ń sọ̀rọ̀ fún gan kìí ṣe olórí wíwé ẹni ẹ̀kọ́ lówó lásán ni ló máa rántí pé orúkọ ẹwà nù kùrán wọ́n iná lè láì wọ́n lè rọ́jù wọn. wà á mẹ́tì wà á mẹ́tì mùsùlùmí gẹ́gẹ́ náà ọ̀ràn ọ̀yàn ní kí wọ́n ṣe nà sí ha dábàá lílé ìsìn nígbà tá ti ń débi olórí tá ti ń débi àwọn mùsùlùmí nà sí ha bíbáyé ìntí ó mọ̀ túmọ̀ sí ó gbẹ́dẹ̀ yorùbá mu kéèyàn fún olórí àti àwọn tí ìṣe olórí tí àwọn mùsùlùmí kéèyàn fún wọn lámọ̀ràn bọ́lọ̀ọ̀bà àlékí láti pẹ̀ sí wọn bọ́lọ̀ọ̀bà àlékí láti sọ pé wọ́n wà àlùjánà eléyìí a máa kóró létí torí pé ní tíṣẹ́rẹ́ ọlọ́ọ̀bà àlékí lámúwá kìí ṣe tó pé máa ń bá ẹ̀mí lọ wà ìnà nẹ́fṣà la àmàrọ̀ tó ń bí sọ ọlọ́ọ̀bà àlékí sọ́nù sọ́látò yusuf ẹgbẹ́ ẹ̀mí ọmọ èèyàn in tí máa ń paláṣẹ tí máa ń dùn mọ́ èyí tó jáburú ni fápẹ̀rẹ̀ inú sí ìyẹn ń gba sálárì èlò bí ó jẹ́ civil servant èlò ní sálárì civil servant tó ń gbà gbogbo salari ọdún mẹ́wàá ẹnìkan wá kó wá ní bribe èwo lẹ̀mí ó fàmọ́ èyí tẹ́mi ó fàmọ́ ní bribe náà kí ni mo ṣe mi ò ṣe ń gbọ́dọ̀ ọkọ̀ wá gbé fún mi náà ni so èyí tẹ́mi ó fàmọ́ nìyẹn torí pé èmi máa ṣe kí ni èmi máa pàṣẹ aburú ìyá fẹ́ ṣe nìkan nísìnyí pé mo wọ́n adékọ́ kọlu sóbìnrin gbó fẹ́ fẹ́ tó bá délé wọn ọgọ́ wù ẹ mọ́tò bèèrè lóní nígbà míì ní mọ́tò gẹ́gẹ́ disbẹ̀nsì náà mo ṣe ń lò sọ ẹ lórí ó ti disqualify ẹ wàhálà téèyàn ń ṣe pé èèyàn fẹ́ fẹ́ obìnrin ó le ó pọ̀ ju pé kéèyàn ṣe ṣìnà lọ so nígbà míì ní kódà òtí ẹ̀ nídìí láti náwó kó tó ṣe ṣìnà so ẹ̀mí a máa pàṣẹ aburú èyí tọ́lọ́run bá àdìkíláàsì fẹ́ nígbè ká ṣe tó jẹ́sìn tó wé pé tó na náà ní wo táwùjọ sọ èyí tọ́lọ̀ ń sọ ẹ̀nà lásọ fáwọn èèyàn ṣááú àwọ̀ àbà in tó kù fáwọn èèyàn ní pé tó àtẹ̀lé àbá nítẹ̀lé ìyẹ́kù sọ wọn máa jọ dókítọ̀ níbi abala ilé oògùn tí dókítọ̀ ó fún yàn yóò kóró àwọn oògùn tó dùn kéré pé tó bí tí máa dókítọ̀ bá sọ fún yín pé nǹkan yẹn kò rárá so àwọn nǹkan yẹn kì í ṣe tí máa ń bẹ̀mí lọ ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ lògùn yẹn tó bá fàlàáfíà bọ́ọ̀rọ̀ àfáàná ṣe rí ni pé nǹkan yẹn jọ kí ni dájẹ́ haram ni haram ṣe wá pọ̀ náà ibi kan mú sọ ọlọ́run sọ ìkan náà àwọn àfáà wa kọ́lọ́mbà àdìgbà ṣe dáadáa fún ó máa ṣe rédíò program ní àkúrẹ́ so tó bá ti wà lórí rédíò àwọn yàrá máa ẹgbẹ́ ẹjọ́ lo àtàṣe ni àfáàṣe àlè sọ́gẹ́rẹ́ mi ilẹ̀ ni àwọn àfáà wa kò ní wọ́n pè sí mítìn pé afẹ́ wa rédíò program ya máa ń gbádà ṣùgbọ́n iná ti máa ń pọ̀ jù nú ẹ̀ haram haram ti máa ń pọ̀ jù nú tẹ máa ń sọ ẹ afáyẹn wá sọ ọ̀rọ̀ kan tí mo dì mú lájú kódà ó lè má rántí pé òun sọ̀rọ̀ ẹ mọ́ òní anamukun ńlá ọ̀rọ̀ yìí ò lè mo fẹ́ kẹrin kẹrin mi lọ́wọ́ báwọn fà ṣe dákẹ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn èsì yẹn ò tẹ́ wọn lọ́rùn wọ́n padà yọ kúrò ní program yẹn bí tó wá fọ́ọ̀nì sílẹ̀ àwọn èèyàn nígbà míì wọ́n lè má lè ṣe nǹkan yẹn but òdodo ni wọ́n fẹ́ pé nǹkan tọ́lọ̀ ń sọ ní bó ti lélẹ̀ wọ́n lè má lè ṣe o wọ́n lé àfáyẹ̀ kúrò ní program yẹn ní tó wá fọ́ọ̀nì ni àwọn èèyàn táwọn èèyàn ń torí wọn jà tó bá call ìgbà tó gbẹ́lòmíwà wọ́n máa ń gbé ẹjọ́ ìbéèrè yìí àfáà lágbàáyà láfẹ́ kó dáhùn ẹ̀ <laughs> pé ẹni tó wà bẹ́ àfẹ́ ẹni tó máa ń tẹ́ ẹ̀yẹn òun gbogbo la fẹ́ kó dáhùn ìbéèrè yẹn wọ̀n nasíhàtú ànàsíhàtú lè amatul mùsùlùmí ká ṣe nàsíhà fáwọn mùsùlùmí àmà kódà nígbà mi àmà lè fáfà láti sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ sọ ni gẹ́gẹ́ náà ó lè má jẹ láàrin àfà sí àfà ó lè jẹ láàrin tí ìṣàfà gan ẹnìkan wá bá wa pé tòun fẹ́ fẹ́ lágbájá a lè mọ̀ pé lágbájá tó fẹ́ fẹ́ yìí nínú pẹ́pẹ́ ń ta mọ̀ pé máa ń lu obìnrin àbí ká mọ̀ pé tó ìwẹ́ ò dá àbí nǹkan fẹ́ ṣe business pẹ̀lú èèyàn àrẹ̀gbẹ́ni tó ń fẹ́ bá business ṣe ah, ọwẹ́ ò mọ́ ọ̀ràn yẹn ẹ̀sìn kódà kẹ́ni kó jábúrò wa ìyẹn kódà kó jẹ́ bàbá wa ọ̀ràn yẹn ẹ̀sìn ní ká sọ pé hmm, o ò lè fẹ́ lágbájá o bóríṣẹ́ lámúsọ̀sílám ṣe ṣe nígbàtí arábìnrin kan fatima tó bẹ́ntọ́ kais tó wá bá ní wípé lágbáyà kọnu sí mi lágbáyà kọnu sí mi lágbáyà kọnu sí mi tá fẹ́ náà méjì àwọn méjì tó mú wá ànábì yọ ogun omi ó ní pé amma abuja fọ̀tọ̀rọ́bùn bí nìsà ṣọ́dá abuja máfẹ́ ó máa ń lu obìnrin àná sán bẹ́ẹ̀ sí ẹ lára wà á mọ muawiya fẹsọ ìlúkùn lámẹ́lẹ́lẹ́kùn orí muawiya kò lè tọ́jú obìnrin òṣì tó ta ó pọ̀ ju pé kóróbìnrin fẹ́ lọ fẹ́ǹkẹ́hí osama fẹ́ osama bínú zayn mahari sọlábẹ̀rẹ̀ eléyìí tọ́mọ wa bá wa fún àdúrà gbé tó à ń kọ́ báyìí afẹ́ afẹ́ ṣe kílẹ̀rí sí i ìyẹn ó ṣàlàyé tó mọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ gbà ní tá a sọ yẹn tí wọn bá ti ń sọ kí wọn máa mọ̀ yí pé tó ẹni tá a sọ fún yẹn lè lọ sọ fún ẹni tá a sọ rẹ̀ so tá a bá lọ pé tó àwọn òní lè kóòpù pẹ̀lú in tó ti ẹ̀yìn jáde kí wọn dákẹ́ pé tó mi ò ní tí mo fẹ́ sọ so máa lọ ṣùgbọ́n tó yẹ pé àfa lè yàn dára tí èèyàn fi ń ṣe àfa náà ni èèyàn á sọ ọ̀rọ̀ yẹn so ẹni yẹn wá lè máa ríyàn kó mọ́yàn lójú àbí kí wọn sọ alábọ̀sí kó má dáhùn mọ́ <laughs> ìyá tó mọ̀ pé ah, nǹkan tó mú sọ ń pẹ́ òjò sálọ́mù sí so lára àwọn eh, iṣẹ́ tí afa gbọ́dọ̀ ṣe ní ẹ̀kọ́ lọ́nba àlékiọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn iná wọlé ìdá ẹ̀kọ́ ẹ̀kọ́ بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد The khutbah of today dwells on the hadith of Tamim ad-Darri in which he quoted that the messenger of Allah in a gathering alayhi salam said the religion is sincere advice the Arabic word that the messenger of Allah used is nasiha and the meaning may be a bit broader than the English word nasiha advice and then he repeated this thrice and they said who are we to give this nasiha to And he said, You have to give nasiha to your creator, to his book, to his prophet, to the leaders of the Muslims, and then the generality of Muslims. So ulama, the scholars explain, what does it mean having to give nasiha to Allah subhanahu wa ta'ala? So it is divided, nasiha to Allah is divided into two types. Now the first part of it is that you must have correct belief about your creator. Why is correct belief, why is it very important? Because the akidah the belief you have is what motivates you into doing whatever you want to do because some people believe that allah can exist in a cow or exist in a goat in india even if they are professors I mean, india is a, a rising power and very good when it comes to software engineering engineering generally but in india somebody may have a phd in engineering and he will decide to be worshiping a cow if you are living in india don't attempt to kill a cow in public the person may leave in, in fact if they hear that you have cow uh, beef in your in your fridge it may lead to death and these are people who are intellectually high but because of the belief they had in their mind they are worshiping animals that are that they are far higher than so correct belief about our creator is of utmost importance so it is the same thing for somebody to believe that a child made of flesh, blood, born into this world, who used to vomit, defecate, urinate, who bled when he was nailed to the cross, can be God. The same, the same belief. Whoever refuses to worship the creator of everything would worship things that have been created by that creator. So it is important that our belief about our creator is authentic. And the second part of it is that when we carry out act of worship for that creator, it must be sincerely for him and him alone when we want to give charity, when we want to give sadaqah, we should not have in mind that we want people to know. I was impressed some days ago. I just came out, I saw a man. He was weeding the mosque. And I said, Did somebody send you? And he said, No, I'm just doing it. So I went inside and I took one thousand naira from the mosque, uh, from the mosque uh, account and I gave it to him. And he said, No. When I insisted, he said, If I take the one thousand naira, it will defeat the purpose that I'm doing this between me and my Lord. I was I was impressed. That when we do acts, it is because of Allah and Allah, you know. So also, when we are told to have nasiha between us and the book of Allah, it is to believe in everything between the two pages of the Quran. And not only to believe in it, to carry out the instructions that Allah has commanded in the Quran. Not drinking alcohol. he's not even, you don't even fall in the Sunnah. he's right there in the Quran not fornicating, adultery. Is that in the Quran It is prohibited? Praying five times daily. Is that in the Quran? Fasting, Hajj. Majority of the rules are right there in the Quran. The Sunnah only comes to elaborate some of them. That the Quran is not just a formula book that you read when there are problems. It is not a formula book that you are told that when you read Surah Yasin, the Garitira should be so so and so. Every Mubin you have what to say. Yes, the, the, the Quran can be used for prayer, but it is not just something you keep somewhere and you remember only when you want to pray. The Quran has a far higher standard than that. Allah says, Inna hadha al-Quran la yahdi ila allati hiya aqwam. Verily this Quran guides to what is the most upright. It is utmost a book, it is first and foremost a book of guidance before it is a book of cures. What about our nasiha between us and the Messenger of Allah sallallahu alaihi wasallam? is to obey him what he has commanded, to stay away from what he has prohibited, and to believe what he has informed us. So he said there is Jannah, we believe. He says there is hellfire, we believe. He says that there's going to be a judgment, we believe. He says that there are angels, we believe. This is our relationship with the Messenger of Allah. Sallallahu alaihi wasallam, and also the Nasir between us and rulers. This is where some scholars, so to say, have failed woefully, especially in this part of the world when they meet people who are in high offices, or when they meet people, some of them don't even need to be in high offices. Just the person has money, they are ready to turn the Quran that they have into a money making machine. Yes, it is true that a lot of these, uh, so to say, scholars uh, our fast as the case may be, are living in abject poverty and penury because of the way the Muslim community deals with them. But something being, one having a problem does not legitimize or make permissible what Allah has made it permissible. So you turn the Quran into a book where you have the names of politicians. May Allah SWT protect us. So we believe in the message of Allah, we believe in what He has told us, we, we say the truth to power. Allah subhanahu said the best of jihad is for you to speak the truth to a tyrant ruler. If it is if the person is not a tyrant, the person listens to you, you are not doing anything, he listens ordinarily. But the person has the power to kill and to and to let you go free and you tell him the truth that ah please uh, our governor or our leader, you have done such, you have done such, you have done such, all these are haram. You're not supposed to allow this, you're not supposed to allow this, you're not supposed to, all these are haram. If you do not do this, Allah will hold you to ransom on the day of resurrection. A scholar was once giving, was once giving nasiha like that to a ruler. Other scholars there said, we were packing our clothes, that this man's blood will splatter on us. So we did not want his blood to stain our clothes because of the way he was addressing the ruler. But that, uh, that was their thought. When the man finished, the ruler actually acknowledge it, it is one of the things that happens people make a distinction between those who tell them the truth and those who tell them what they want to hear for those that tell them what they want to hear they know when to go to them when issues are serious they will come to the person even if after when they don't like that person they tell the person please about what is what do you feel about this so we are mandated to tell the truth to power to tell the truth to those who are rich, to tell the truth to people in the upper echelons of society. That is what the Prophet is emphasizing in this hadith. And then the last one, that is not only rulers, but commoners also are to be advised. Religious instruction is not always sweet. If you want something that is always sweet, that probably will be music or, or, or comedy. That is the one that you will not find anything that harms you in it. But when it comes to religious instruction, because religious instruction in its very foundation is against the desires of man. Allah says in Surah Yusuf, In the nafsa, our desires, la ammaratum biso, would always command us to do evil. The way the way he use that word here, ammara, ay sigatu mubalaga, which tashdid ainul fi'l, that look, the soul commands is something that commands you to do evil and religious instruction is to prevent from evil. So naturally, it is not an easy thing. But the one who is aware of the statement of the Quran and the Sunnah must say the truth at all times, whether people want or not. So you tell people the truth and you leave kind of that truth to them. That is left to them. Just like a doctor that has to administer the drug, even though the drug is bitter You have to administer the injection, even though the injection is bitter. He may need to amputate a limb, even though it is not some it is not palatable. It's exactly the work of somebody who is aware of the Quran and Sunnah. So when you read in the Quran in Surah to Juma, which is one of the Surah we use that the Prophet ﷺ used to use on, on Fridays. There's a verse there that says, مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا. That the example of those who have been given knowledge but will sell them for a paltry fee. Scholars who go to somebody who has more than four wives and tell them that eh, where did even where did the Quran even say that it's only four wives you should marry? He go and say two, three, four. That is two plus three. That is what Five plus four, that is nine. That's nine. There are people who give such interpretations. That one is even a little bit, it's worse. There's a, there's a worse one. Man said, no, it's not, it's, it's even unlimited. Because the two, three, four there is not referring to this word. Say so you, this first ever marry unlimited number of women. So people like this at the end of the day end up not only destroying their hereafter, but they also destroy the faith of people who take fatwas from them. May Allah SWT guide us. What is compulsory on one is to explain what is truth as you have understood it to people, and then you leave the people to handle it themselves. That is left to them. May Allah give us the firm understanding of the day and protect us from the fitna of those who lead astray. إِنَّ وَلِي ذَلِكَ وَالْقَدْرَ عَلِيكَ اللهم لا تدع لنا hamma لا farasht. ولا هما لا فرجت ولا دينا لا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رحمة الرحمين ولا do not leave a sin for us except you forgive us do not leave a debt for us unless you help us to pay the debt do not leave any need for us in this world and the hereafter except you take care of it for us. àtọ̀rọ̀lọ́ ọlọ́run bá àdékíọlá kọ́ má torí pé ayé wọ́n dákó bá ọ̀run wa jẹ́ kọ́ má torí pé ọ̀run ó dákó bá ayé wa jẹ́ àtàyàtọ̀ ń kọ́ lọ́run bá àdékíọlá ṣẹ̀dá fún ọmọ ọlá tí ó lágbára kúmílá sọ́lá ọ̀rọ̀ àwọn olùkọ́.